tí àrùn ibà bá gbéni ṣánlẹ̀ ìṣànkúṣàn ni máa ń ṣánni mọ́lẹ̀ ṣùgbọ́n tí àrùn ibà bá dé dá a padà pẹ̀lú coartem coartem láti iléeṣẹ́ novartis ní oògùn ajẹ́bidán artemita àti lumefantrine tó wà fún ọmọdé àti àgbà rí i dájú pé ojúlówó coartem ló rà má ṣe ra ayédèrú o dá a padà dá àrùn ibà padà pẹ̀lú coartem.